الحمد لله رب الورى رافع السماوات العلى باسط الأرض بالثرى علي على عرش استوى قريب من عباده يعلم السر والنجوى اللهم صل على محمد وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أيها المسلمون أيتها المسلمات اشكروا الله شكرا جزيلا واحمدوه حمدا مزيدا واعلموا أن الشكر قيد للخير وصيد للغير اللهم لك الحمد والشكر اللهم لك الشكر أجمله ولك الحمد أفضله ويا ربنا تقبل منا شكرنا واعف عنا قصورنا واحشرنا مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والشهداء والصالحين وحسن أولئك رفيقا أيها المؤمن اعلم أن للعقيدة الإسلامية آثارا إيجابية عظيمة على سلوك من آمن بالله حقا فالمؤمن الحق يجد من السعادة أسماها ومن الطمانينة أعلاها قال الله تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب ومن ديباج السعادة العليا في الإسلام أن المؤمن يوقن أن لا بد من الضر في هذه الحياة كما أن لا بد من الخير في هذه الحياة وأن الأصل في الضر القلة وأن الأصل في الضر القلة وأن الأصل في الخير الكثرة قال الله تعالى وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم وقال عز وجل ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم ومن جذور السعادة أيها المؤمنون أن تعلموا أن الأحوال في هذه الحياة لا تستقر على حال واحد أبدا بل سعود وحبوط وفقر وغنى وعافية ومرض وحياة وموت وهزيمة ونصر قال الله تعالى وتلك الأيام نداولها بين الناس وقال عز وجل عن نبيه أيوب وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له وكشفنا ما به من ضر وعن زكريا قال وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلح وأصلحنا له زوجا وقال عن موسى ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وعن نبيه نوح عليه السلام فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح ونسر اللهم ثبتنا على الإيمان والتقوى وأكرمنا بزيادة من خير الدنيا من خيري الدنيا والآخرة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الحمد لله والصلاة والسلام على أشرف الخلق نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmá lóbìnrin ẹ jẹ́ ká máa túbọ̀ tẹ̀síwájú nínú ọpẹ́ dídá fún olúwa tí ó dá wa ó yẹ kí ọpẹ́ wa ó yẹ kó lóǹkà ó yẹ kí ẹ̀yìn dáhùn ẹ̀yìn ọlọ́run ọba ó yẹ kó ní nọ́mbà torí tí orí tọ́lọ́run ọba ṣe fún wa náà a lè kà á àmọ́ ah, nọ́mbà nígbà tá àwa mọ iye orí tọ́lọ́wọ́n bá fún wa tá a lè kà bá a fẹ́ kà kó a bá ronú àárò náà ni náà orí ọlọ́run pọ̀ lórí wa nígbà tó jẹ́ ka orí ọlọ́run ọba lórí wa yìí kò yẹ ká lè ka iye ọpẹ́ tá a fọlọ́run ọba ni ó yẹ ká máa dúpẹ́ ọ̀tọ̀ lọ́pọ̀lọpọ̀ tí ò ní ma nọ́mbà rẹ̀ kọ́ máa ṣe fún olúwa tí ó dá wa jẹ́ ká mọ̀ pé tá a bá ọfà méjì ni yọ́ máa ta méjèèjì yóò sì mú nǹkan bọ̀ wá fún wa ìyẹn a máa ta ọfà ayé ó lè ta mẹ́wàá kọ́mọ́ bá kankan wálé ó lè ta mẹ́wàá kọ́mọ́ mú kankan wá fún ẹ ṣùgbọ́n ọfà ọpẹ́ mọ́ta ni mọ́ mú nǹkan wálé fún ẹ tó o bá ta ọfà ọpẹ́ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba tó dá wa yìí nǹkan méjì ni ọfà ẹyọ kan yóò mú wa bọ̀ lákòókò kan náà lásìkò kan náà ní táìmù kan náà kí nǹkan náà kọ́ ìdán lè fẹ́ tọba dúpẹ́ fọlọ́wọ́n ọba orí tó dúpẹ́ fún nù kò ní bọ́ ló fi jẹ́ sí pé ní tẹ́ ẹ bá rí tí a ti dáadáa fún láyé tọ́wọ́ abiyama lọ́wọ́ tí ò sì má tẹ́ ẹ bá wá díẹ̀ kò sí nǹkan kan tó bẹ́ẹ̀ àṣírí ẹ̀ ju kò dúpẹ́ fọlọ́wọ́n ọba lọ. ìwọ náà yẹra rẹ wò àwọn orí tọ́lọ́ ń ṣe fún ọ tẹ́lẹ̀ lọ ò dúpẹ́ fọlọ́wọ́n ọba lórí ẹ̀ tọ́ba dúpẹ́ ni lọ́mọ pé bóòtù táàfin máa ń di orí mọ́lẹ̀ oníkọ́ sọ pé kò dúpẹ́ fọlọ́wọ́n ọba lórí kì í bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹnu lásán yẹn ni pé nǹkan tọ́lọ́wọ́ ọba ṣe fún ọ yìí kọ́ tẹ́rí ẹ̀ bá bọ́lọ́wọ́ ọba kó o fi ṣe tẹ̀sí kó o fi ṣe ti súnà àmẹ́rù wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá ń pèpè pé ẹ̀sìn ó ní bùkátà sí nǹkan báyìí ó sì lágbára rẹ̀ tètè díbẹ̀ ó dúpẹ́ fọlọ́wọ́ ọba ọkọjá ká máa ṣe alihamudulilayi ẹgbẹ̀rún lẹ́nu ká lo orí tọ́lọ́wọ́ ọba ṣe fún wa ká jẹ́ a bá fẹ́ pa ó sì pa fún èmi ọlọ́run ọba àwọn kan ti ń pa fún ògùn àwọn kan kan ń pa fún kàmí lẹ́yìn ọlọ́run ọba ní ọlọ́run àtúnṣe wa sọ nípa báyìí orí tọ́lọ́run ọba bá ṣe fún wa yìí kálò fún ọlọ́run gangan tó fún wa yìí òun gan ni bàbá ọpẹ́ tá a máa ṣe tá a bá dúpẹ́ fún ọlọ́run ọba orí àkọ́kọ́ tá a mọ̀ wá ní fúyà di orí tá a dúpẹ́ lé lórí yẹn kò ní bọ́mọ́ àti dèmọ́lẹ̀ tó máa jẹ́ pé òun náà tún ní ọfà tí ó tún mú orí mìíràn wá ẹnìkan ìdúpẹ́ fọlọ́wọ́n wa lórí orí tá a ṣe fún un kórè yẹn ó bàjẹ́ kórè yẹn tó wá takú síbẹ̀ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ètò ọlọ́run ọba nìyẹn ló fi jẹ́sí pé múmìnì bọ́ bá ń dúpẹ́ fọlọ́run ọba lórí ikú tí ó ní múmìnì ó tí ó ní mùsùlùmí òdodo yìí lọ́wọ́ máa pé òní dúró lójú kan náà ọmọ ẹlẹ́kùn sí tí wọ́n bá lẹ́lò mí ṣe ẹ̀sìn Islam ó sì wà láti kábí tájí yá ṣe gbòó nínú gbàgbọ́ ẹ̀ náà lọ́wọ́ lónìí ẹ lọ́wọ́ máa pé kò dúpẹ́ lórí ìgbàgbọ́ tọ́lọ́run ọba ṣe fún jẹ́sí pé mọ́mì ní máa ṣe ọpẹ́ fọ́lọ́wọ́n wa lórí kó sí ọ ní mọ́mì ní òdodo kó lè bá a máa lè bá a máa lékún kọ́ ọ bá sì ti yòrò torí pé àwọn kan yòrò ní mùsùlùmí ìgbàgbọ́ ẹ̀ dá lánàá ìmọ̀ lónìí ó ti lọlẹ̀ bí ìgbà tí wọ́n ti yan ìfúnpẹ́ ìyàwó yóò lókè yóò lọlẹ̀ tí ìyàn bá ń dúpẹ́ fọ́lọ́wọ́n ba lórí ìgbàgbọ́ tí ẹ̀ ọ́ máa lò kìí ọlọ́wọ́n bá fún sáré fún ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wa àdúpẹ́ fọ́lọ́wọ́n ba lórí orí tó ṣe fún tá àmọ́ yín nọ́mbà olórí orí tó ṣe fún wa táàmà tó tóbi jù náà ni bó ti wá ní mùmínì òdodo ó ti wá lẹ́ni tó tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ wá jẹ́ ká lọ́ọ́ máa yé mùmínì òdodo yìí pé àjọ kan ti bẹ nínú ẹ̀sìn Islam àwọn nǹkan tó jẹ́ pílà tá a fi gbé Islam dúró tí ìyẹn ń fi máa jẹ́ mùsùlùmí tá a fi gbà pé mùsùlùmí òdodo ni ọ ẹ lọ́ọ́ mọ̀ yìí pé ó ní àwọn impact tó dáa púpọ̀ tí máa kó bá gbèsè ayé ọmọ ènìyàn ká tó wá sọ̀rọ̀ àlùkìyàmọ̀ tá a lọ dé bá níwájú ọlọ́run ọba ní pé o kọ́kọ́ jẹ́ mùsùlùmí náà ipa tí ó máa kó nínú gbèsè ayé rẹ fún ibòmìnira ayé táyé ló fi rọrùn ní ìsọ pé yóò gbowó wa mọ ẹ o tí ayé ló fi rọrùn tó fi létò ayé tọkàn ló fi balẹ̀ tó fi ní gbogbo ọ̀nà tí a máa ń gba àtayé rọrùn tó fi gbà sí lọ́mọ fún bẹ́ẹ̀ àkídà ìsìlámù lọ́gbọ́n já sí tí a bá ṣe ìsìlámù tí ọba ta ayé rọrùn ẹ sọ fún pé lọ gbàgbọ́ yé ìsìlámù tí a bá ṣe ìsìlámù tí ń ṣe ayé ẹ sọ fún pé lọ gbàgbọ́ yé ìsìlámù rẹ dáadáa ẹnìkan ò lè ṣe ìsìláàmù bó ti tó àti bó ti yẹ pẹ̀lú àgbọ́yé kọ́dà mọ́ ayé kódà kọ́ mọ́ lòwó lọ́wọ́ ò ní dáhùn àwọn kan bẹ wọn ò rí nǹkan kan gùn ṣùgbọ́n kan wọn balẹ̀ gan tó ń gùn kan lọ kí ló mú fọkàn balẹ̀ wá bá wọn torí pé wọ́n ṣe ìsìláàmù bó ti yẹ ọkàn táwọn òní táǹpẹ̀ lẹ́mìí ogun kankan ò lè débẹ̀ bọ́dì ni a lè tọ́jú a tọ́jú ẹ̀ bó o bá jẹun tó dáa ojú rẹ̀ ọmọ gan torí pé ẹ̀mí gangan gangan ní bàbá bó o bá jẹun tó dáa tó o bá ṣe Islam tọkàn rẹ̀ ọba balẹ̀ ọ̀njẹ́ dára ni ẹ̀mí rẹ̀ òṣèlú ni ẹ̀mí rẹ̀ ọ̀jẹ̀ nǹkan ni torí pa báyìí nínú àwọn nǹkan tó jẹ́ alẹ́pẹ̀ ní lúpù ẹ̀dọ̀kí inú ògidì àwọn àti ọkàn tí kúrira bá níyàn nínú ẹ̀sìn Islam òun náà ni wípé ẹni tó bá ṣe islam ìgbàgbé ẹ̀ bóṣítọ́ àti bó ti yẹ yóò ní ọba kan lọ́dọ̀ kí lọ́ba náà tó tún ládé lórí òun náà ni àtòmọ̀ẹ́nìyàn ìfọ̀kànbalẹ̀ mo la fẹ́ rí fọ̀kànbalẹ̀ ìjọba òní fọ̀kànbalẹ̀ àwọn alágbára ayé nìyẹn o tí wọ́n bá ń lọ báyìí tí wọ́n ń fa kíní wájú wọn fófófó wọ́n tún máa wọ̀ tún wọ́n tún kódà àwọn ọ̀tún níwà nù mọ́tò gidi mọ́tò tí wọ́n expect èèyàn lógún tó báyìí prado kọjá nù mọ́tò tó lectures wà ń bẹ olówó yẹn ìjọba yẹn ò ní jókòó mẹ́ẹ̀ torí pé ó ní mọ̀ pé jẹ́mátì ẹ̀fẹ́ tájẹ̀tì mọ́tò ńlá ni wọ́n bóyá mọ́tò kan tó ya bí bọ́dì ẹ̀ ti bàjẹ́ díẹ̀ ní ọlọ́jọ́ sọ́kàn ẹ̀ balẹ̀ nìyẹn ọkàn rẹ̀ ò balẹ̀ ìwọ́n ń jẹ ẹnu tó ní ìyẹn ó gùn ládùúgbò bó ṣe wù ẹ́ ó tún tẹ hàn hàn èmi ni mo dé àwọn alágbára ò lè fi bẹ́ẹ̀ torí pé kò sí fọkànbalẹ̀ lọ́dọ̀ wọn tí wọ́n bá nígbàgbọ́ ni ìjọba ni wọ́n àfáà ni wọ́n ìjọba ni wọ́n wọ́n darí ayé ọkàn wọn bẹ̀rẹ̀ despite jẹ́ pípé ńgbà tí wọ́n rí ọmọ ọ̀rùn àtọ́ ọ̀rọ̀dì ọlọ́ọ̀dà rán torí pé ìjọba ìsìlámù ti fẹ́jú láyé ọmọ ọ̀rọ̀dì ọlọ́ọ̀dà rán wọ́n ń sùn ní abẹ́ ẹ̀jì tí ò sí security kan odidi ọ̀gá pátápátá ẹ̀sùn lábẹ́ ẹ̀jì wọn kàn yín sì balẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní màá tún wọn ṣàbòsí wọ́n ní màá tún wọn ọ̀yàn ẹ̀yàn jẹ́ tó ń ṣe déédé àwọn èèyàn náà wá ń sọ wọn kọ́mẹ́ntì pé àdáńtà fa àmìntà ó ṣe déédé láàrin àwọn ènìyàn ọkàn rẹ̀ ti balẹ̀ àwọn kan bẹ́ẹ̀ fún wọn lè jáde olówó mi ò lè jáde ládùúgbò rẹ̀ ìlú jáde ládùúgbò rẹ̀ torí pé kọ̀ọ̀kan kan báyìí kò sí dáadáa ọkàn rẹ̀ ọba rẹ̀ nípa báyìí ọlọ́run ọba jẹ́rìí sí pé àwọn awo ni wọ́n ní fọkànbalẹ̀ láyé ìyẹn bá ń sọ yìí afẹ́kọ̀ọ́ yẹra rẹ o sí fọkànbalẹ̀ ń bẹ́nu gbèsè ayé rẹ̀ tí ọba ti ń bẹ̀ padà sínú ìgbàgbọ́ rẹ̀ kó o tún ṣe lókun yẹn oṣù bàbá ẹ̀ dáadáa ni tìrìbí ọlọ́wọ́n ọba yìí òdodo lọ́rọ̀ ẹ̀ ọlọ́wọ́n bá sọ pé alladina amanu àwọn jẹ́ nígbàgbọ́ kìtì gbàgbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n dú dáadáa tí wọ́n gbàgbọ́ yé Islam kí ni yọmọ ẹ̀sẹ̀lẹ̀ tí wọ́n wà sọ́tùmọ́ nínú kúlò fún un níbi kiri ìlà ọkàn wọn máa yọmọ àbálẹ̀ pẹ̀lú ti ìkànnì branch tá máa ń ṣe gbàgbọ́ náà ní dìkìrù àwọn kan ní dìkìrù lọ àsọ̀rọ̀ pẹ̀lú òun tuntun lẹ́bi jẹ́ pé táwọn àbí bá ń bẹ̀rù sallallahu alaihi wasallam kì í sì bẹ̀rù tí wọ́n bẹ̀rù ni ìbẹ̀rù ọlọ́run ni kò bẹ̀rù ayé o sallallahu alaihi wasallam bí a bẹ̀rù ọlọ́run pé ọlọ́run a mà sì yíwù lọ́lọ́run ọmọ ìlẹ̀ tẹ̀sí ẹni rẹ̀ o táwọn àbí bá bẹ̀rù fásitì àwọn ilà sọ̀rọ̀ táyà náà bí bá já pé ọlọ́run lè dára tó wù báyìí fásitì àwọn ilà sọ̀rọ̀ yọ̀nà kí tọ́tùmọ̀ nínú kòlóòrò bí zikirila ọlọ́wọ́n ni alá bí zikirila tọ́tùmọ̀ nínú ẹlọ́mà pé kò sí nǹkan kan tó lè mú fọkàn balẹ̀ wá báyìí ẹ̀dẹ́ ènìyàn dúkẹ́ ẹ máa ti gbàgbọ́ yín dáadáa nínú gbàgbọ́ yín ni kẹ́kẹ́ wọn lákòókò kẹsì ìrántí ọlọ́run lákòókò tó fi ẹ̀sìn nínú àwọn oríire tá a ṣe nínú àfídà Islam òun náà ni pé gbogbo ẹni tó bá jẹ́ múmi ní òdodo ọgbọ́dọ̀ gbà tọkàntọkàn wípé ilé ayé tá a wà yìí a lè kọjá ń bẹ̀ láì sàbùrù ń bẹ̀ múmìnì gbà bẹ́ẹ̀ ọmọ ìyá wa tó gba ìsìlámù ní ìjẹjọ nígbà tó gba ìsìlámù tá a tó ọmọ wa lé ní pẹ̀lẹ́ káàkiri ìlú wọn ní ìsìnkú a tún ti ó ti sọ fún ayé pé ọmọ àwọn kan wọn náà ti gbà àwọn jọ ń ni o ọmọ ìyá wa ara àwọn kan tá a bọ́lọ̀ mójú tó téèyàn bá islam ní pé ẹ sọ fún pé islam ọ̀dà bí ẹ̀sìn o àwọn ìtàn jẹ́ ní islam torí pé inú ẹ̀sìn yòókù wọn tàn ọjà pé islam ti ní ẹ̀sìn àwọn ó <laughs> ti àwọn àìsàn ń ṣe ọ̀lọ́ àwọn máa bí nìyẹn islam kí láwọn àmọ́ ṣe báyìí tó jẹ́ sí pé ó lágbẹ̀ lòun wọ́n ní bò ló kọ òun ó sì máa dàgbàsókè dáadáa ah mo ní kí ló dé dàbí sọ báyìí ó ní táyé lè bá rọrùn ni ah mo ní sóòsì ìsìláàmù olùfẹ́ sí náà ni ó ti gbà sọ ọmọ ìsìláàmù ọ̀sọ́ fún wa àwọ̀ ìkéde ìsìláàmù fún yàtọ̀ tó bá ṣe ìsìláàmù ó dùn lówó yọ gbọ̀ kí ní ìpayà ó ní dùn lówó àti fún wa kó dùn lówó tálíkà bẹ́ẹ̀ ní mùsùlùmí láyé àjẹ́bí sọ́lọ́ bá ọ̀rọ̀ sọ́lọ́ sẹ́gbẹ̀ ìsìlámù ní báṣọ ẹ̀lú lówó ni ah gbogbo àwọn ti ìsìlámù ti wá lọ kò yá sáríkà náà àwọn tàbí àjẹ́bí ah ebe máa bó rẹ̀ ọ̀rọ̀ díẹ̀ lọ́wọ́ tẹ̀lé àná wọn ò lówó pàpà ẹ máa bẹ̀rẹ̀ ìbùnú màsánwó tọ́lọ́ díẹ̀ lọ́wọ́ tẹ̀lé àná wọn ò ní nǹkan kan ju tí wọ́n jẹ lásán lọ. wọ́n pọ̀ bá nínú àwọn sọ̀hábà nẹ́bì kẹ́sì jẹ́ àfà gidi kan jẹ́ onígbàgbọ́ gidi dára nítorí orí ìsìlámù ayé tí nítorí pa ń lò ó tọ́ ọ̀bà rọ́ọ̀mà bí o lè ṣe ìsìlámù torí pa ọ̀rọ̀ mà bí o ní òjò tó fọ́ ọgbẹ́ wá ṣe ìsìlámù tó wá ṣe wọ́n ní ìsìlámù àrọ́ọ̀mà bí o mi ní preach báyà tọ́pọ̀ wà ní ìtọ́ ọlọ́run kó bí ma ó bì ṣùgbọ́n kankan náà ní Islam ó fún ọ ní àwọn kan tí ó fún ọ ní fún yóò fún ọ ní kíni ìfọkànbalẹ̀ ó ní à ah, ìfọkànbalẹ̀ náà ní bàbá mo ní dáwà lè pé Islam lè fún ọ nìyẹn nítorí àwọn sọ fún wa nìyẹn ní Al-Qur'an nítorí àbí náà sì ké fún wa nìyẹn sọlọ bá wà nínú àwọn kan tí mùsùlùmí gbọ́dọ̀ gbà nínú àdìọ́kàn rẹ̀ táàfi gbádùn ayé yìí ó ní kíkó ti gbà àsọ́lẹ̀ ní ilé ayé tá yìí ó lè fi kọ́ mára burú mẹ́ẹ̀ torí yẹn bá ń ṣe ìsìláàmù yóò máa gbé à ah, á ń ṣe ìsìláàmù náà wà gbádùn ah, ọmọ wa kú eh, ìyàwó wa tún kú eh, ara àwọn ọ̀yà nìkan sí àwọn àwọn òrí jẹ ilé ayé bó ti rí nù ní o lè lásìdẹ̀ǹtì o lè forí gbà o lè jábọ́ nìkan o lè kán lápá o lè rán lẹ́sẹ̀ eléyìí wọn mí ni pé ọ̀hún ṣe ìsìláàmù kan àdánwò ayé ò ní bọ̀ ọlọ́run ti kì í fún wa subhanahu wa ta'ala anabi náà kéde ẹ̀ fún wa sallallahu alaihi wasallam ẹlọ́wọ́ máa pé inú àwọn àjọ kan mùsùlùmí ni kí ọgbọ́dọ̀ gbà ìpínlẹ̀ ayé náà wà yìí ó lè escape aburú bẹ́ẹ̀ náà sì ni bó ti wulẹ̀ kó lé tó orí ò lè má sọ̀kan rẹ̀ orí aburú láyé ó sì di dáadáa láyé àjọ kan tá a gbọ́dọ̀ nínú ìsìlámù kó làkọ̀jẹ́ ti gbé ọ̀jáde mọ́sálásí mọ́ ó ọ̀jáde mọ́sálásí mọ́ àwa nítorí ká burú ọmọ bàtẹ́ bọ̀ túdànù aburú ọ̀bà ọ̀ wọ́n sọ pé màmá gba oúnjẹ ojúmọ́ ní kábùrú wọn bá ti ṣe mí ọ̀tán ara ẹ jẹ irú àwọn ìwúlò ń gbà aburú sí ọ láyé ẹ̀ẹ́dẹ́ká lọ mọ̀ pé ọ̀nà yẹn ni abọ́dọ̀ gbà pé inú ilé ayé dáwà yìí á kọjá lára aburú aburú náà ó sì kọjá lára wa káàsì lọ mọ̀ pé á kọjá lára oore náà oore náà ó sì kọjá lára wa bọ́lá ti sáyé rẹ̀ ṣùgbọ́n ìwọ wá nípìnlẹ̀ náà méjèèjì ìyẹn labọ́dọ̀ gbọ́ yé dáadáa aburú ìpìlẹ̀ rẹ̀ ni pé yóò kéré orí ìpìlẹ̀ rẹ̀ ni pé yọ wọn náà ronú wẹ̀yìn ìgbésí ayé ló ti lò aburú tó kà ṣùgbọ́n bá ṣe fún ọ bẹ́ẹ̀ kankan nù nǹkan rẹ̀ bóyá wọ́n jí nǹkan rẹ̀ kan lọ nísìn yọ ọmọ tí wọ́n kan wọ́n jí lọ ṣùgbọ́n gbogbo ètò ti wá rà lẹ́yìn ẹ̀sọ́ ọmọ iye ta ló sì dọ̀rọ̀ àwọn ìbọn bá orí ayé yọ aburú ló fi jẹ́ sí gbogbo àwọn ayé alukuran tọwọ́ ọlọ́run wà ẹ̀yẹ fúnṣíkà lọ́hùn bí lórí falaka ṣìfàlà falaka ṣìfàlà hù ilà wà ẹ̀yẹ yorí ti kàbí xayiri nfàlà rọ́ọ̀dà lè fọ́bùnì yusuf bobi yìí ma yàtọ̀ àbùmí náà ìbáàdì ọwọ́ ìgbàfóró rọ̀ ní. ayé ìtọ́fà ikọ̀ wọ́n ẹ̀yẹ fúnṣíkà lọ́wọ́ ìyẹ́ fúnṣà lọ́lọ́run wà lọ́dọ̀ mọ́ṣíṣà obìyà pé bọ́lọ́wọ́n bá fi díẹ̀ kan nínú aburú ayé àwọn ẹ̀yẹ fúnṣíkà lọ́wọ́ bí lórí mọ́ṣíṣà lọ́lọ́run wọ́n bá lọ́wọ́ mẹ́wọ́ ìtumọ̀ amásà ni pé ẹ fi tọ́ lára wò díẹ̀ tí a bá fa burú kankan ọ̀ láyé bá a bá gba burú kan wá bọ̀ tó kéré báyìí wá bọ̀ láyé fàlàkà ṣèfàlàhù ìlàhù kọ̀sẹ̀ tí ó mọ aburú kékeré ń bó ṣe kéré tó kọ̀sẹ̀ tó lè mọ kó fún ìlàhù àfọlọ́wọ́ àbájọ ìwọ ọmọ mi tó ń gbọ́ mi lọ́kùnrin àti lóbìnrin sọ ọmọ bí tí wọ́n bójú wò nígbà tá a burú bọ̀ ọ́ nítorí bójú wò nígbà tá a burú bọ̀ ọ́ yẹn o ti mú lọ́nà nìyẹn baburu bá bá ẹ nítorí ọba kọ́kọ́ rántí lásìkò táburú bá ọ yẹn olúwa rẹ nìyẹn ọfẹ ọkọ kí ni wọ́n rántí nígbà táburú bá ọ ebi wọ́n rántí kí ni kàtó òfin sílẹ̀ ní tó mọ̀ lọ́wọ́ ah, mo gbàgbé ebi wọ́n rántí àfáà kan tó dẹ́rù bọ̀ ọ ni pé ah ó sì rí ah àfáà yẹn ló ṣe bẹ́ẹ̀ o ti mú lọ́lọ́ fàlákà sí fàláhù ìlànà òsèǹ tí ó máa burú kékeré yẹn kú fún àfọlọ́mọ èyí adé máa wà lára ìkànnì ènìyàn míyàn bá ti já ní tí ń rọ díẹ̀ díẹ̀ ní tó mi rọ síbẹ̀ yẹn ẹnìkan ò lè má burú kú àfọlọ́mọ ọ̀dà kan ti fọlọ́ bó ṣe kéré tó yẹ so mọ́tà tọ́lọ́mọ bá lòun bí yóò fi yà pé aburú kéré díẹ̀ náà láàfin mọ̀ wá fẹ́ débi dáadáa ó bó ti díẹ̀ ó ní wa ẹ̀yìn oríbi kàbí xẹ́yìn yorùbá kàbí xẹ́yìn òbòyá mùsàtì kàbí xẹ́yìn èyàn dídì ká lè ṣe tó bá da oore bọ̀ tó bá fẹ́ da oore bọ̀ bó ṣe túmọ̀ ẹ̀rìn yẹn bóluwá bá fẹ́ da oore bọ̀ ìwọ náà ní lánàá ìwọ náà tún ní lónìí ó tún jẹ́ bẹ́ẹ̀ lọ́la náà àhà wà ń yọ dídì ká lè ṣe tọ́lọ́ ń bá plan pé tó bá pé inú ètò pé tí màá fún ọ ni fàdárọ́ dalẹ̀ fún ọ wọ́n wá tí ń di gbólóhùn níbẹ̀ ó ní wà ń yọ dídì ká lè ṣe ó ní fàdárọ́ dalẹ̀ fún ọ fàlàrọ̀ dalẹ̀ fọ́ọ̀tì kò sẹ́ni tó lè dá padà ó fi wáyé pé rọ́dù tó wà ń bẹ̀ ni ó fi wáyé pé kíní yẹn wọ́n máa sọ̀kalẹ̀ ní níta ìdá padà ní tí bá ń rọ̀ síbọ̀ tọ́lá ọ̀rọ̀ bá fẹ́ rojọ́ kẹrẹ fún ẹ fàlàrọ̀ dalẹ̀ fọ́ọ̀tì ẹnìkan ò lè dá padà kò sẹ́ni tó tó bẹ̀ nínú àwọn àjọ kàtà gbọ́dọ̀ ni òun náà ni pé kágbà pé máa yàtàkì láhùn ní àìsàn rọ́ọ̀mà fàlàmù sí kàlà bọ́lọ́mù bá fẹ́ sílẹ̀kùn orí fẹ́nìkan ẹnìkan ò lè jù gbogbo àwọn àbíọ́kan yorùbá tó jẹ́ pé ẹbọ nìyẹn abọ́dọ̀ jìnà tó wọ́n nílẹ̀ yorùbá bíbá ìkọ́lé dá abẹ́nìkan ní àfikún so kan àwọn ọ̀gbà bọ́lọ̀ ń lè kẹ́yàn nílẹ̀ ìran yorùbá ju wá lọ́la pé wọ́n lè kẹ́yàn látọ̀dọ̀ ẹ̀ wá ó ti gba pé ìkan ní rán tó jẹ́ wípé anábìrin ránṣẹ́ pé nǹkan wa ṣiṣẹ́ tó owó tí wọ́n fún pẹ́kọ́ lọ fẹ́ra nǹkan wá ohun dọ́jà ọ̀rà ẹran wọ́n ní kọlọ̀ ẹran wá fáwọn ọlọ̀ ẹran ọ̀rọ̀ ẹran tán ọwá lọ síbi tí ọjà ti wà sí báyìí tẹ́ ànábì lọ́rùn bá wà rẹ̀ náà máa gbàdúrà o ní <coughs> àbá náà mú yẹn o gbàdúrà sí mú ọwọ́ ara ẹran yẹn wá bá nẹ́bí sọ̀rọ̀ bá sọ bó ti wá lọ́ra níbi tí ó ti wà sí pàdé lọ́jà ó tún wá ya ọjà míì ọwọ́ àtàgbẹ́ ọwọ́ gbowó nígbà tó gbowó ń bẹ̀ tán ó tún wá padà lọ sí ọjà ọwọ́ afẹ́ àfọwọ́ tó gbà ó fi rẹ ẹran mìíràn ọwọ́ lọ fún ànẹ́bí ọwọ́ adá ẹran padà fún ànẹ́bí ó tún wá dá owó padà fún ànẹ́bí sọ̀rọ̀ bá ànẹ́bí wá sàdúrà fún àwọn sọ̀hábà wọ́n wá ní ẹni tá a wí ní kò sí tó gbé tọ́jà tí ó dà wọn tàbí ẹ̀yìn wọ́n ń gbọ̀rọ̀ wa ní gbé lọ sọ́jà pé ẹ wá ara tí kálukú sì lé ìpẹ nílé ẹni pé polówó lọ́jà gbogbo ayé máa rà lọ́wọ́ máa rà lọ́wọ́ ìkẹ́ ọlọ́run nìyẹn o o ìmọ̀ ọ̀kan mo dúdú mo pupa mo ga mo kúrú aláàbára ọmọ àwọn aláàbára jẹ́ ń dára ní àbúyín o ẹ̀yin àkàndé ènìyàn tó ń dára jẹ́ ẹlẹ́sẹ̀ méjì lọ ọmọ ẹni tó fọ́lú ti ń kọ́lé ńláńlá nìyí ọmọ ẹni tí ọmọ àkáǹtì owó tẹ́ fọ́n dára jù wọ́n tó jẹ́ sí pé bí wọ́n bá dúró ló báyìí ọ̀tọ̀ padà bẹ́ẹ̀ kan náà báyìí ni ìkẹ́ ọlọ́run àwa yóò báyìí ọ̀dẹ̀ mi pé àìsáàbà bẹ́ẹ̀ ni ká ní nǹkan kan tó lọ́n fún báyìí á so mọ́ nǹkan kan dáa ẹ wá jẹ kìnnì kan bẹ́ẹ̀ kìnnì kan bẹ́ẹ̀ ọlọ́run yìí dára ni subhanahu wa ta'ala ọgbàgbé ọlọ́run ó lè rásìrí ọlọ́run ọba mẹ́bàá ní lágbájá ọlọ́run kẹ́ ẹ ó lè rásìrí kẹ́ ẹ bẹ́ẹ̀ kẹ́ ọlọ́run ọba ni bẹ́ẹ̀ bá ń dínà báyìí lẹ́kùn tó máa sí fún ọ ni mẹ́bàá ní lágbájá ó ní láárí báyìí yọ́ máa ní láárí tiẹ̀ nìyẹn ọlọ́run ti ní máa ní láárí ọkà gbà fún tiẹ̀ ni ọ̀ ànímọ̀ pẹ̀lú tó nípa báyìí máa yàtọ̀ ìlà ọlọ́run ọba tó bá ti sílẹ̀kùn kẹfẹ́ ní kankan nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn fàlà mumsika laha ẹnìkan ò lè blọọkì ọ̀ràn wà máa yumsik bọ́lọ́run bá sì tì ń gbà mí fàlà mursila lahu ẹnìkan ò lè rí kó sì padà ọlọ́run tilẹ̀kùn kẹrẹ̀ fáyín kọ̀ọ̀kan wa ìkẹ́ tó ṣe fáyín kọ̀ọ̀kan wa ní ti gbàgbọ́ níta yé nítẹ̀sìn ọlọ́run ti fáyín kọ̀ọ̀kan wa o yóò tún máa ṣe fún wa sí ni ìtọ́ba ń bẹ lọ́dọ̀ kálù kọ̀sẹ́ntì ọ̀la burú lára àti ọ̀fun àgbà bẹ́ẹ̀ yẹra ẹ wò ọ̀ra burú díẹ̀ kò gbọ́dọ̀ má sí o ọlọ́run ọ̀dẹ́ èèyàn kankan lórílẹ̀ ayé tí ò ní tiẹ̀ ìyẹn ní ọjọ́ gbádùn ayé ṣùgbọ́n tó o bá ti rò pé dandan ọgbọ́n tó pè náà ni à nítorí ọlọ́run fún lágbájá gbọ́dọ̀ fún nǹkan wà sí ọlọ́run òfin lágbájá tó fún ọ náà ìyẹn ní ọjọ́ sinmi kò ní jọ sáré káàkiri ayé ìwọ̀lá làáfíà tọ̀hún sì lówó lọ́wọ́ ń tiẹ̀ kọ̀ lálàáfíà ìwọ bímọ tìyín lówó lọ́wọ́ kò bímọ ìwọ ga tìyín kúrú ìwọ ga odúdú tìyín kúrú òpupa yóò sá gbà kankan ọlọ́wọ́ fún ní kankan yóò sì gbà kankan lọ́wọ́ ẹ̀ gbogbo wa pátápátá lórílẹ̀ ayé tá a bá jẹ́ múmi ní tòótọ́ àti ká gbà ẹ̀ tí ọba ti gbà yìí ó ti gbàdọ̀ ayé rẹ̀ ọkàn máa fòrò kiri ni pé àà mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ lọ́wọ́ àtúntánlé lórí ó tún balẹ̀ kí á mọ̀ jẹ́ lára rẹ̀ tó nípa báyìí gbogbo nǹkan tọ́jà burú ti ń bẹ lọ́dọ̀ kálukú wa tá a mà pé kọ́ bọ́lọ̀ má sì inú gbèsè ayé wa wọ́n lọ́ba alágbára tó oníwọ̀n náà ló lè mú kúrò bá mú kúrò bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa ìtọ́jú orí tó ṣe fún wa náà mọ́jẹ̀kọ́ ta kó sójú kan náà fún wa kọ́ sàlékún orí fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa abẹ́rẹ́ wọn bọ́ alágbára jùlọ jí màá tèmi kọ́ máa ṣe láti bàbá nìkan kan wa gbogbo ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ثبتنا على الإيمان والتقوى وأكرمنا بزيادة من خيره الدنيا والآخرة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه